أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 السلام عليكم ورحمة الله وبركاته أدوكف الله سبحانه وتعالى أباتي أدواسي pẹ̀lú àlàáfíà bákan náà tí ó ṣe wá ní mùsùlùmí tí ó sì tún fi ẹsẹ̀ wa lé orí súnnà tí í ṣe ìlànà anagwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọba fún òjíṣẹ́ ọlọ́run anagwa muhammad bákan náà abẹ́lọ́run ọba kó bá wa ṣe ìkẹ́ àti ìgẹ́ fún àwọn ará ilé kó ṣe bẹ́ẹ̀ fún àwọn sàábì anagwa muhammad kó sì ṣe ìkẹ́ náà ní tí ó kárí gbogbo àlè ó máa nábì kókó àwa náà àti àwọn ará ilé wa àti àwọn àrọ́mọdọ́mọ wa málú kọlọmọ wa jẹ́ kíkẹ́ náà ó dáwọ́ dúró lórí àlùmọ̀ yìí títí dijọ́ àgbéǹde alqiyama. ní ìtẹ̀síwájú insha allah ta'ala lórí àlàyé usulu sunna alfawa nínú àwọn jahabizatu ulama il islam nínú àwọn tí wọ́n já àwọn ẹ̀rìnjìnjìn àwọn èèkàn àwọn àgbà nínú àfa islam tààmà sí al-imam ahmed ibn hanbal alayhi rahmatulahi wa ala sa'iri a'immatil muslimin abẹ́lẹ́ wọn bá kó bá ní kẹ́ àlùfáà wa yìí imam ahmed àti gbogbo àwọn tí wọ́n já àwọn àlùfáà islam lápapọ̀ tíra àwọn tí a ń gbéyẹ̀wò yìí ó kó àwọn ẹ̀kọ́ tí ó pàtàkì fún àwa mùsùlùmí lápapọ̀ ó kó sínú eléyìí tó já sí pé nínú tí ó yẹ ká gbọ́ yìí tí àdìsọ́kàn wa tí a pè tí a mọ̀ sí àkéyídà tí ó fi lálàáfíà ni torí pé àdìsọ́kàn wò lè dédé ní àlàáfíà àfi kó já sí pé èyí ó mọ ọ̀nà wo lèèyàn ń gbà kó àwọn àdìsọ́kàn àwọn ìgbàgbọ́ tó ní àlàáfíà so nínú àwọn tíra tí èèyàn lè kọ́ ìgbàgbọ́ tó ní àlàáfíà ní inú rẹ̀ nílànà Islam léyìí tí ò ní tàṣe pẹ̀lú ti anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàábí anabi kúlé lórí àti àwọn tí wọ́n já wọn tabi'un àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ náà ní tíra usulu sunna abẹ́lẹ́ wọn bá ní kẹ́ẹ́ alimam ahmed nínú ẹ̀ wọ́n ní lára ntí ń jẹ́ ìpìlẹ̀ súnà téèyàn gbọ́dọ̀ mọ̀ ìyẹn ni pé ìpìlẹ̀ ìgbàgbọ́ tó ní àlàáfíà àkídà àdìsọ́kàn tó dáa tó yè kooro tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ lára rẹ̀ náà ni pé wa alla yukhasima ahadan wa la yunazirahu. ولا يتعلم الجدال فإن الكلام في القدر والرؤية والقرآن وغيرها من السنن مكروه ومنهي عنه لا يكون صاحبه وإن أصاب بكلام السنة من أهل السنة حتى يدع الجدال ويسلم ويؤمن بالآثار alimami ahmed rahimahullahu ta'ala wọ́n ní lára ẹ̀ náà ni pé ẹni tí ó bá fẹ́ dúró déédéé lórí ti ń jẹ́ súnà lórí àdìọ́kàn àti àkídà àti ìlànà tó ní àlàáfíà nínú tó gbọ́dọ̀ mọ́ náà ni wípé wa alla yukhasima ahadan wala yunazirahu kò dọ́ gbọ́dọ̀ máa bẹ́nìkan ṣe fàǹfà àbí kó máa bá a ṣe munazara. almujadala ni ìjiyàn pẹ̀lú ara ẹni ìmọ̀ bára ẹni jiyàn wàlẹ́ àyùnà zọ́rọ̀hù bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ máa bá a ṣe mọ̀nà zọ̀rọ̀ ìyóò ní almọ̀nà kọ̀ṣà ká máa dìbẹ́tì pẹ̀lú ara ẹni tí ṣe ọlọ́run bẹ́ẹ̀ ṣe òṣọ́lọ́run ó yá wákà dìbẹ́tì ẹ̀ kì í ṣàwọn àlámàrí tá a máa dìbẹ́tì àbí tá a máa lórí. kan bá ìwọ ń sọ pé ọlọ́run ọba ń bẹ ní ẹnìkan wá ní rárá kò sí sánmà máa bọ̀ ká dìbéètì tó bá jẹ́ pé ojú dìbéètì ló bá bá wá àyíbáyàn dìbéètì irú ẹ̀ nínú Islam àyíbáyàn dìbéètì irú ẹ̀ nínú Islam ṣùgbọ́n tó bá wá lójú kó fẹ́ kẹ́kọ̀ọ́ àbíá ẹ̀ ń sọ báyìí kò yé mi tó yé mi lélẹ́yìí lẹ́ni tó wá ìtọ́sọ́nà wá a lè ṣètọ́sọ́nà pẹ̀lú ẹni ìyẹn ni tí ọlọ́run ọba ní wọ́jà dílẹ̀ hóm bílẹ̀ tí ìyá ahsan bá wọn fà á ṣe fàǹfà léyìí tó dáa fàǹfà tó dáa fàǹfà tó dáa náà ni pé a rí i pé ni tí à ń sọ tí ń wí mi èròǹgbà rẹ̀ náà ni pé ó fẹ́ débi òdodo ó fẹ́ débi òdodo tó bá já pé irú ohun tí ẹni yẹn ń ṣe nìyẹn kò sí láì fi káṣíjọ máa fi iye tó ń bá sọ́ká nù kò rí bẹ́ẹ̀ ìdí tí ò fi rí bẹ́ẹ̀ torí nǹkan báyìí ni kọ́ abọ́tì ah, tẹ́ bá wo ohun tẹ́ mú wá yẹn tá a bá sọ pé báyìí ń kọ́ ṣùgbọ́n kì í ṣe pé àníyàn wípé wá fẹ́ jiyàn àbó fẹ́ ṣe debate torí pé ẹni tó fẹ́ wá jiyàn kò lódodo tí ó gbà ṣùgbọ́n ẹni tó bá pé ẹ̀jẹ̀ àjọ fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ kájọ ṣe gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò láàrin ara wa ní tòbí nùbí ká wo èwo ló tọ́ èwo ni ò tọ́ irú ìyẹn ọlọ́run ọba ò ṣe é léwọ̀ torí wípé tí àwọn alifẹ́sìn fi máa ń sọ pé nínú ìpìlẹ̀ ni wípé kéèyàn máa máa ṣe mùjádálà ìjiyàn àbí ìṣe debate lórí irú àwọn àlámàrí ọ̀rọ̀ àkídà ni wípé àwọn tí wọ́n máa ń bá yàn jiyàn lórí ẹ̀ àwọn ẹni tí ò lódodo gbà ni àwọn ẹni tí kì í lódodo gbà ni kò sírú ń tẹ́ lè mú wá wọn ò yí wọn tún tukutu ni. so àwọn tá a bá ti pé irú ìlànà wọn nìyẹn wọn ò ní òdodo tẹ̀lé wọn ò lódodo gbà wọn á ní yẹ wá ká debate ẹ wá ká jiyàn èyí bá ro wọn ṣe. kìí ṣe ti bẹ̀rù bójó àbí ti àìmọ̀ kẹ́kọ́ ṣùgbọ́n ti torí wípé irú wọn ni wọn à lódodo gbà èyí ò waste time lọ́pọ̀lọpọ̀. lẹ́yìn náà ni wípé ẹlòmíì nínú àwọn yẹn tí wọ́n bá ń gbọ́ ó ṣeé ṣe kó já pé ìwọ tó fẹ́ bá a sọ́tò olódodo yẹn lọ́wọ́ nìyí o ò ní ẹnu dídùn tó tó tiẹ̀ ẹnu dídùn rẹ̀ lè gbẹ́ lómi lọ ló fà á tó fi já sí wípé kò sí nínú ìlànà tó dáa kó já sí àwọn ọ̀rọ̀ tó já wọn al-ma'lumatu min ad-din àwọn tí mùsùlùmí ò gbọ́dọ̀ má mọ̀ kẹ́nìkan wá dé kó wá ló ń fẹ́ jiyàn sí àpèjúwe míì ni kẹ́nìkan ó dé ń sìn kó ní ó yẹ ṣe dìbéètì ìjọ gbẹ̀ndẹ̀ alikiyama wà ìwọ ní alikiyama ìjọ gbẹ̀ndẹ̀ alikiyama bẹ̀ wọ́n ní kò sí ìjọ gbẹ̀ndẹ̀ alikiyama wọ́n ní wọ́n tó bá ní òsì máa bọ̀ ká ṣe dìbẹ́tì wọ́n yí dìbẹ́tì lórí irú àwọn alámàrí yẹn ìfàsìkò ṣòfò ni. àbíkẹ́nìkan ó dé ń sìn kó ní anabiwa Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣòfin àwọn anabi ọlọ́run ìwọ sì ló ń lòfin àwọn anabi ọlọ́run bó sì ṣe rí náà nìyẹn nínú Islam ẹ̀rí. wọ́n á nínú ṣé àwọn àdìsí báyìí báyìí náà ló fẹ́ kó tàbí ó yá ká dìbéètì lórí ẹ̀ wọ́n bá rọ àwọn yẹn báyẹn ṣe dìbéètì torí pé ẹni tó fẹ́ kó fún lẹ́rìí ó ti ní ìtumọ̀ burúkú tó fẹ́ fún un torí ẹ̀ kò ní kò sí ní tó lè mú wá yóò ti lọ sọ́ọ́dì ní tó fẹ́ sọ yóò ti wá àwọn èsì kéèsì fún lọ́dọ̀ ààrẹ yóò wá ní dìbéètì torí kó ti rẹ́dí àti fọ èsì kéèsì yẹn so gbogbo irú àwọn èèyàn bẹ́ẹ̀ nìyí a máa ń pa wọ́n àti ní ìlànà Islam ìlànà sunna nìyẹn gbogbo yẹn kọ́ la máa ń bá ṣe fàǹfà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rí. àbí aṣàkíyèsí lára ẹ̀ wípé ó ti láwọn tó fẹ́ tẹ̀lé aláìmọ̀kan lòun ṣùgbọ́n ti láwọn tó fẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ sọ́ọ́dọ̀la kò ní í gbà abẹ́ni tó já pé ẹ̀yìn tí sọ̀rọ̀ ẹ ti sọ fún mi wípé mo kàn fẹ́ kákànjọ sọ̀rọ̀ ni ẹ má rò pé ẹ kankan kí n gbà ó kẹ̀rẹ̀ tó fẹ́ bá yẹn sọ mọ́. gbogbo orú àwọn oríṣiríṣi àwọn èèyàn ti ń bẹ lónìí rárá nìyẹn nígbà tí wọ́n bá béèrè fún kájọ gbọ́rọ̀ yẹ̀wò kájọ debate ẹlòmíín bẹ yóò ti máa jó yẹ yín pé nídìí ẹ̀ náà mo kàn fẹ́ kásá àjọ sọ náà ni irú yẹn kí lè fẹ́ bá a sọ tó kó ti níbi tí ń lọ. àbí àwọn tẹ́ fi ṣẹ̀rí fún pé àdìsí tó bá ti wá látọ̀dọ̀ àbúrò rámọ́ kó tiẹ̀ fún mi o ìyẹn ò nídìí ká bá a debate sóyè kò nídìí à ń bá a ṣe debate. àbí má sọ fún mi pé sàábé sọ kọ́ọ̀lù sọ̀hábí ọ̀rọ̀ sàábé máa ń lò yẹn fẹ́ mi o sọ̀rọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ fi gbàgbọ́ yẹ́sì náà ní ti ń dànù yẹn abẹ́nìkan tó fẹ́ bá yín jiyàn lórí kíni ọ̀rọ̀ kan sìn ànábì isa ń bọ̀ ànábì isa ń bọ̀ ó wá ní àwọn àdìsí tó bá ti takò kùránì àwọn ò ní gbà o yín ti sọ fún mi pé àwọn àdìsí tẹ́ fẹ́ mú wá yẹn òun ó sọ fún yín kó takò kùránì lòun ò fi gbà kí lè fẹ́ dààmú ara yín lórí ẹ̀ torí pé yóò kàn tún ṣe àwọn èèyàn lọ́nà dìmọ́ ni sí ni tó ló fà á tó fi já sí pé nínú ìlànà ẹ̀kọ́ nínú Islam òun náà ni pé irúfẹ́ àwọn èèyàn tá a bá rí pé ìfẹ́ ẹnu ó ti gbé wọn wọ̀ bí ẹ̀wù báyìí àyè bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ bíi àlámàrí ẹ̀sìn nígbà téèyàn kan ti dé sí sọ fún yín pé kò sí ń tẹ́lẹ̀ sọ sẹ́ẹ̀ ànímọ̀ ni a fi kò sí ń tẹ́lẹ̀ sọ torí kò sí ń tẹ́lẹ̀ sọ ni kí lè fẹ́ bá a dìbò fún. tó bá fẹ́ gbọ́rọ̀ nípa rẹ̀ kó lọ gbọ́ wà tẹ́ bá ti ṣe ń pa ẹ̀ kó lọ gbọ́ àwọn kan wá ní ẹwà kájọ dìbéètì ọ̀hún bá dìbéètì tí àìmọ̀ tó gbé dání lánàá kọ́ bọ́ torí pé nǹkan yẹn lásìkò tó wà yẹn kò ní ṣe láǹfààní. so alimami ahmed rahimahullah wọ́n tún ní wala yata'allam aljidala bẹ́ẹ̀ ni àyè máa kọ́ bá a ṣe máa jiyàn àyè máa kọ́ bá a ṣe máa jiyàn torí pé ìmọ̀ tí ó kọ́ ni bá a ṣe máa ń bá àwọn èèyàn jiyàn tó yá pé tó bá mú funfun wá nísìnyí wàá dẹ̀ sọ funfun yẹn di dúdú lójú àwọn èèyàn yóò sì dàrú mọ́ àwọn èèyàn lójú gbígbà pé funfun ni gbígbà pé dúdú ni funfun sì ní nǹkan yóò dẹ̀ kílẹ̀ pé funfun ni ṣùgbọ́n àwọn ìmọ̀ ìkọ́ni bá a ti jiyàn pẹ̀lú àwọn èèyàn ní nígbà tí dìbẹ́tì bá pawápọ̀ bá a ṣe bá àwọn èèyàn fà á ní rẹpẹtẹ yóò ti kọ́ wọn bí wọ́n ṣe máa ń sọ funfun di dúdú tó yá pé ẹ̀ẹ́rì nínú àwọn èèyàn tí ń rí funfun báyìí tó sì tún máa dá òtún ẹ̀ yóò jì kọ́ wọn bí wọ́n sì sọ dúdú di funfun ẹ̀ẹ́rì nínú àwọn èèyàn tí ó máa rí pé àní dúdú ní nǹkan wọ́n sì tún máa dá òtún ẹ̀ pé àbí funfun náà ni àbówárí wí ni so irú àwọn irú mà bẹ́ẹ̀ kò dáa nínú Islam ká máa kọ inú lọ́jíìkì lèyàn ti máa kọ́ yóò ìmọ̀ mantiki yóò bá tàwọn èèyàn jẹ́ ni ẹ kàn sáà máa rojọ́ so wọ́n fẹ́ bà àdámọ́ dáadáa jẹ́ àdámọ́ mùsùlùmí sì ni wípé tí mùsùlùmí bá ti lè rí ìtọ́ka nínú alukur'ani ni àbí nínú sunna ni kí ló yẹ kó ṣe jàmá kó ju ọ́ lẹ̀ kódà nǹkan yẹn bá ga jù làákàyè rẹ̀ lọ bó bá dàgbà jù làákàyè rẹ̀ lọ yóò ju ọ́ ni torí pé ọlọ́run ọba allah subhanahu wa ta'ala jẹ́ yìí wá pé ọ̀rọ̀ àwọn olùgbọ́ ọlọ́run ọba gbọ́ nígbà tí ọlọ́run bá ti sọ̀rọ̀ tá nàbì bá sọ kí ni wọ́n sọ wọ́n ní sàmínà wà á wọ́n yìí sọ pé sẹ̀mínà wọ́jà àdálínà bí a ti gbọ́ já fàánà rárá wọ́n ní a ti gbọ́ a sì ti gbà á a ti mú un lò bẹ́ẹ̀ náà wọ́n yìí sọ̀tẹ̀ máa wá di pé kí ló fà á tọ́lọ̀ fi ní ká máa kírun wáyé kí ni purpose kí lọ́lọ́run fẹ́ fi irun yẹn ṣe ṣé yóò fi dá sánmà ni àbí yóò fi dálẹ̀ àbí yóò fi dórùn àbí yóò fi kó ló fẹ́ fi ṣe náà tó fi ní ká máa kí tẹ́lẹ̀ ní tó bá ti ń bọ̀rọ̀ rẹ̀ díbẹ̀ yẹn ẹnìyẹn fẹ́ sọnù nìyẹn. torípé àwọn àlámọ̀rí ẹ̀sìn sẹ̀mínà wọ àtọ̀ àná àti gbọ́ àti gbà ni wọ́n máa ń fi ń ṣe. èdè pé àti gbọ́ ẹ wá sọ fún wa ìdí wo ni tí ò bá ti ní ìdí pàtàkì èmi ò ṣe ń tèmi à níṣẹ́ máa ṣe nǹkan tí mà díẹ̀. bẹ́ẹ̀ kọ́ la máa ṣe Islam. ọlọ́run ní ọlọ́run ní ṣe mò ń ṣe tọ́ bí ọkùnrin wáyé tó fi ń ṣe ọlọ́run ní kí n ṣe náà ni mo fi ń ṣe kò jù bẹ́ẹ̀ náà lọ. Soko kò nẹ́sẹ̀sì kí mùsùlùmí mọ ìdí pàtàkì tọ́lọ́run ọba fi ní kó ṣe nǹkan tọ́lọ́run bá sọ fàbíyí wà ní ìmà mandala tọ́lọ́run ọba sì sọ ìdí tó ń fi ní kó ṣe tiẹ̀ ni wípé tọ́lọ́run bá ti pa ọ́ láṣẹ máa tẹ̀ láṣẹ ọlọ́run tọ́lọ́run bá ti kọ̀ fún ọ jìnnà sí ọlọ́run ṣe lè ní ká má mu ọtí kí ló fà á ẹ wádìí kí ló fà á ò nídìí ẹ̀ tọ́lọ́run bá sọ ìdí tọ́ tọ́lọ́run kò sọ náà nù tó kọ́ lọ́wọ́ bá ti sọ ma pé yaf'alu ma yasha fa'alun lima yurid tó tọ́lọ̀ ń bá ti tẹ́ náà lọ́lọ́wọ́ bó ṣe kíni ní ó gbé kalẹ̀ lófin ni ó dá ní ẹjọ́ tó ìlànà Islam kò fi ààyè gba irúfẹ́ àwọn ìròrí báyìí ká lọ máa kọ́ ìmà káwá bísítì káwá níyàn onímà tá à ń kọ́ wọn ní kí ni wọ́n lọ fún à ó máa ń pa lọ́jíìkì gan kí ni ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá tú palẹ̀ ó fẹ́ da nǹkan rú náà ni kódà tó fi dórí falisafa filosofi yóò fi da náà ni so yóò wá láwọn ète kan tí wọ́n ti kọ́ ọmọ lú pé téèyàn bá ń sọ̀rọ̀ ńsìn tó bá fẹ́ káwọn èèyàn máa rí bíi pé sọkúsọ ló ń sọ tó sì já sí òdodo ní sọ kódà kó jẹ́ pé kùránì ní ń kà gan tó bá fẹ́ káwọn èèyàn máa rí kùránì yẹn bí gbà pé ìsọkúsọ ni ó ti ní sèṣí tí wàá máa ṣe ordinary ipò kan ń ṣàwọn ìṣesí kan àwọn yóò ti máa rí pé tó dàbí pé ni yìí ò rí kà dàbí pé ni yóò rí sọ nínú ìṣesí rẹ̀ ó ti máa rí bẹ́ẹ̀ sàwọn ìṣesí kan náà tó ń bẹ bẹ́ẹ̀ tẹ́ ẹ ti máa rí pé ah, ẹ̀yin tí ẹ bá nímọ̀ àbí tẹ́ ẹ bá farabalẹ̀ tẹ́ ẹ bá mọ̀ pé òjé ni gbogbo orú yẹn ẹ ti máa pé ah, ẹni tó ń rẹ́ níyì tó kàn òkú tó kàn mí rí báyìí ó ti ń sọ pé ẹni yìí ìsọkúsọ ló ń sọ ni ó sì lè jó òdodo lẹ́ni yẹn ń sọ ṣùgbọ́n ó ti máa sàwọn ìṣesí kan tẹ́ ti máa fi wò pé nǹkan kí nǹkan lẹ́ni yẹn ń ṣe oríṣiríṣi ni ìlànà tí wọ́n máa ń gbà fi ba òdodo jẹ́ sọ àwọn ìmọ̀ tó bá ti jẹ́ ìmọ̀ tá a kàn fẹ́ máa fi jiyàn lásán torí pé nǹkan ń pè ní ìyàn jíjà èèyàn ò ní bèzì ẹ̀ lórí ọlọ́run ọba sọ ànábì sọ ẹni tó bá ti fẹ́ jiyàn nínú nǹkan ń pè ní ìyàn jíjà kì í wá ọlọ́run sọ ànábì sọ. So so yóò máa dààmú ọpọlọ tẹ bá ti sọ̀rọ̀ báyìí yóò yí báyìí ẹ bá tún sọ yóò tún yí lọ báyìí ẹ bá tún sọ yóò tún yí lọ báyìí kódà bẹ́ẹ̀ kó ti hadisi náà bẹ́ẹ̀ kó ti kuraani yóò máa yí káàkiri yóò máa lọ káàkiri ìmàkan nìyẹn táwọn èèyàn fi ń jiná nípa rẹ̀ táwọn èèyàn fi ń jiná nípa rẹ̀ tó burú àwọn eléyìí nínú Islam kì í ṣe tí èèyàn máa ń dààmú àsìkò lé ní orí. alimami Ahmad ní fa innal والقرآن وغيرها من السنن مكروه ومنهي عنه torí pé dájúdájú kéèyàn kàn máa sọ̀rọ̀ nípa kádàrá ní tí ò lẹ́rìí ká máa sọ̀rọ̀ nípa rírí ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ní tí ò lẹ́rìí ká máa sọ̀rọ̀ nípa alukur'an ní tí ò lẹ́rìí àtàwọn nǹkan mínú àwọn ọ̀rọ̀ ìgbàgbọ́ ẹ̀rí wọ́n ní makruhun wa manhiyun anhu èèwọ̀ ni ohun tí wọ́n kọ̀ fún ni láti máa ṣe ni. so gbogbo àwọn tó bá ti jọ́rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ àkídà tá a bá ti rẹ́rìí ẹ̀rí là establish là á fi ibo là ti máa ń tá a fi fi ọ̀rọ̀ àdìọ́kàn inú alukur'an ni inú sunna ni àtiwárẹ́rìí nínú alukur'an àtiwárẹ́rìí nínú sunna pé báyìí ni kìíní yìí rí ẹ̀rí alukur'an sọ fún wa pé ìyà ń bẹ nínú sàárè ẹ̀rí alukur'an sọ fún wa pé munkaru àti nakiru wọ́n wọlé tọ̀yàn nínú sàárè wọ́n sì gbé ẹni tá a dà yẹ̀pẹ̀ bò fọ́fọ́fọ́ wọ́n gbé e dìde jókòó padà wọ́n sì máa bí. ẹni tó bá jẹ́ pé òun fẹ́ di yẹn sọ̀rọ̀ ni náà báwo nìyẹn ṣe pọ́síbù ẹ jẹ́ ká gbé sílẹ̀ àká ìnà ó fẹ́ lo lọ́jíìkì nìyẹn ẹ jẹ́ ká gbé sílẹ̀ àká ìnà báwo nìyẹn ṣe pọ́síbù. tìbí ń gbà ká gbẹ́lẹ̀ yẹn tán ti bá ti dà yẹ̀pẹ̀ á ti fi blọ́ọ̀kù kòtò tó kù so ẹni tó wà nú ẹ̀ gan kò sáàyè fún láti dìde jókòó ibo ló ti wá pọ́sibù kẹ́nìkan gbé e jókòó òun tó wá ń ṣe yẹn lásán wọ́n á tún wá àwọn méjì ni ó tún wá bá ṣé kòkòrò làwọn tó wá bá yẹn ni ló ṣe máa jí gbogbo ẹ̀ ṣé kòkòrò ni wọ́n ni àbóò làwọn ọlọ́run ti wá dá wọn yìí tó máa jẹ́ kòkòrò tí wọ́n lè gbọ́ sókè kan wá na dúró èèyàn yẹn yóò kàn máa ń gbogbo ẹ̀ wá ni ẹ̀sùn wa wọ́n wà ń nà án tán bá nà án tí ò bá ti gba ìbéèrè tó bá na báyìí yóò máa wọlé lọ́kọ́ tó tún padà sí òkè á ah, bóun náà ṣe fẹ́ gbọ́wọ́ yẹn tó níbi tí gbogbo yẹ̀pẹ́ ti blọ́ọ̀kù nú kòtò bí ó ṣe máa wúwe kúwe nìyẹn yóò wá rò wípé nǹkan gidi lòun ṣe kíni lòun sọ ẹ dákun ẹ ti mú ẹ̀rí wá fún un pé alukur'an fi rinlẹ̀ sunna nabi fi rinlẹ̀ pé ìyà ń bẹ nínú sàárè kò wá tó láti gbantal alukur'an sọ. So kò tó o láti gba ti anabi sallallahu alayhi wa sallam tó sọ ó sì fẹ́ máa kílèmù pọ́ ọmọ lẹ́yìn anabi lòun kò sì rí alukur'ani dìmú lórí àlámàrí yẹn kò rí sunna anabi dìmú lórí àlámàrí yẹn ju pé ọpọlọ àwọn kan tí wọ́n ti fi kó àwọn ìkọkúkọ kan kalẹ̀ tí wọ́n wá ti dà sóò náà nu ọpọlọ ní tó yóò máa fi yí alukur'ani yóò máa fi yí sunna yóò sì máa lọ́mọ lẹ́yìn anabi náà lòun níbẹ̀ yẹn ní kì í sọ ọmọlẹ́yìn ànábì tó bá jẹ́ pé ọpọlọ àrísítò ló bá ń lo ńbẹ̀ yẹn ọmọlẹ́yìn ta níbẹ̀ yẹn ọmọlẹ́yìn àrísítò nìyẹn tó bá jẹ́ ti aflatoon ló bá ń lò ọmọlẹ́yìn aflatoon níbẹ̀ yẹn kì í sọ ọmọlẹ́yìn ànábì máa ń bẹ̀ yẹn sọ àwọn tí ń lo ọpọlọ wọn fi gbá ọ̀rọ̀ ànábì dànù fi gbá Al-Kùránì dànù ọmọlẹ́yìn wọn níbẹ̀ yẹn tó bá so ti yẹn o correct but ní sẹ́yẹ́rì mùsùlùmí anabi ó sọ̀rọ̀ ọlọ́run ó sọ̀rọ̀ ní a lọ mú ìròrí àwọn èèyàn kan wá a wá fi gbàtà nẹ́bí dànù a fi gbọ́rọ̀ ọlọ́run dànù a dẹ̀ tún máa kílẹ̀ mọ́ pé ọmọ anabi lòun. ìyẹn ti kílẹ̀ wípé èèyàn kan ò ní rí bẹ́ẹ̀ àfi kó jọ máa lè nínú Islam tó bá jọ mọ ọkọ òdodo ni a kò ní fi ọ̀rọ̀ ìròrí àwọn kan tí wọ́n gbá wá yìí kó máa fi dáńtà nẹ́bí sọ kó máa fi dànù. tó ló fà á tó fi já sí pé tá a bá fi sọ̀rọ̀ nípa kádàrá kí là á fi sọ̀rọ̀ nípa kádàrá jàmá ẹ̀rí nínú alukur'an àbí nínú sunna tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa rírí ọlọ́run ọba allahu níjọ́ gbéǹde alukiyama kí là á dúró lé lórí kí là á gùn lé lórí tá a fi sọ pẹ́ ẹ̀rí náà ni nínú alukur'an àbí nínú sunna tá bá fẹ́ sọ̀rọ̀ nípa oríṣiríṣi nípa alukur'an kí là gùn lé lórí ẹ̀rí náà ni ntálùkù á ní bá fi rinlẹ̀ àti ntí súnà bá fi rinlẹ̀ òun náà làágùn lé lórí tá a sọ pé ìròyìn báyìí lálùkù á ní bí kùránì ṣe jẹ́ nì báyìí ni kọ́dàrá bí àwọn nǹkan tí kádàrá kó sínú nì báyìí ni rírí ọlọ́run àwọn nǹkan tó kó sínú nì ẹ̀rí náà làágùn gbogbo ẹ̀ lé lórí kìí sọpọlọ so àyíká máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan yìí kó wá já pé ẹni tí wọ́n á ń sọ àwo kí ni fi ń sọ̀rọ̀ kò fi kùránì sọ̀rọ̀ kò fi súnà sọ̀rọ̀ àti àwọn òmùrù súnà tó kó àwọn ọ̀rọ̀ gbàgbọ́ míì náà níṣẹ́ nínú àwọn ọ̀rọ̀ gbàgbọ́ tí ó dàrú máa lọ́wọ́ òun náà ní ká sọ pé téèyàn bá kú yóò tún dàkú dáyà ó dàrú máa lọ́wọ́ irú àwọn ọ̀rọ̀ báyẹn dẹ̀ ní nínú ìsìláàmù wọn yìí fọpọlọ sọ ọ́ ẹ̀rí ni ọlọ́run ló dá wa ló sọ pé kullu nafsin dha'iqatul mauti gbogbo ẹ̀mí ni ó kú ṣé tá a bá wá kú kú yẹn tán sọ́lọ́run tó wá sọ pé èèyàn tún lè dìde padà ní ìdìde àkú dáyà ṣé Kùránì sọ ṣé hadithi sọ. So? níbẹ̀ yẹn á sọ pé àánú àti ráì mọye irú ẹ̀ nílẹ̀ Yorùbá ní ìṣe ilẹ̀ Yorùbá lẹ̀ níta fi gbà yóò nígbà téèyàn ti kú àbí ìṣesí àwùjọ kan láti gbà wọ́n yé firú yẹn gbà ó gbọ́dọ̀ yé mùsùlùmí débẹ̀ pété a bá fẹ́ sọ̀rọ̀ ń parú àwọn àlámọ̀rí yẹn òun láti sọ bi ilmin min kitabillahi wa sunnati nabiyyihi sallallahu alayhi wa sallam ìmọ̀ látinú tírà ọlọ́run látinú súnà nábì la fi máa sọ gbogbo òru yẹn sọtẹ́ni kó bá lọ máa ń sọ pé òkú lè kú tán kó tún wá di kíni kó tún wá jí padà kó tún máa wá rìn lórí ilẹ̀ káàkiri ẹni ìyẹn ò ní fi ọpọlọ lásán sọ ó ń láti já pé tó gbára lé ni pé ọ̀rọ̀ tí mo sọ yìí alukurani sọ bẹ́ẹ̀ àwa ni sàáwò alukurani náà dà ẹ̀rí ọ̀rọ̀ tí mo sọ yìí anabi sọ bẹ́ẹ̀ àwa ni àwò máa dákunjárí hadith nada tába sì ti rí i kákan juwọ́ lẹ̀ yàtọ̀ sẹ́lómi tí ó máa tú tí ó ṣi kùránì sọ pé tí ó máa lò fún nǹkan mi ò àwọn mi máa àyà mi ìtúnu kùránì o pé ọlọ́ni wánu ṣe àkúnfí máa látà àlẹ́múnà á tún gbé yín àpàdà tún dá yín síbẹ̀ ṣe mà ìtúkùtù nìyí o sọyé tó wà nìyẹn ní tọ́ka sí àkúdà àyà ìyẹn ò tọ́ka sí rárá rárá ò máa ò máa tó ń kà ó máa ó máa kà ò máa sòtọ́lọ̀ ọba ń sọ ń bẹ̀ òun kì í sọ̀rọ̀ pé ẹ̀ di àkúdà ayàkọ́ àbí àásùfì ẹ̀mí yín sáré ẹran so ẹlòmíì ni ó lè jàkú lórí àwọn àlámàrí yẹn tẹ́lá ní kò sí ti ń jẹ́ wípé èèyàn kan kú ọlọ́run ó tún fi ẹ̀mí rẹ̀ sára ajá ni àní ẹ má sọ bẹ́ẹ̀ má ẹ má sọ bẹ́ẹ̀ má èmi ti rí rí sẹ́yìn nù à ń ṣàzíkiri ajá kankan dúró ó kàn wò wá tí tí tí tí tí omi kan yọ lójú ẹ̀ ni ẹ̀yin náà ẹ̀yin náà ẹ̀wọ́ gbé sí làákà yìí ṣé tí ò bá já sí pé gbọ́n tá à ń ṣe yé ṣé yóò máa sunkún níbi ìrántí ọlọ́ òkè tó bá jẹ́ ordinary ajá ni tí èzè pé ẹ̀mí èèyàn ní bẹ́lá rẹ̀ tó lè mọ pàtàkì nígbà tó yẹn ni ẹ̀rú bí ó ti máa lọ ọgbẹ́ ẹ̀pọ̀ yóò sì wàá rò pé òun ti mú ẹ̀rí wá náà nù ẹ̀rí dẹ̀ kọ́ nìyẹn tó gbóró àwọn àlámọ̀rí ọ̀rọ̀ tó jáde pé àyè kan dédé sọ àfi ká ní ẹ̀rí àyè àyè tẹnubọ̀ láì lẹ́rìí bí yẹn bá tẹnubọ̀ irú àwọn àlámọ̀rí ìgbàgbọ́ ni láì lẹ́rìí wàhálà ni torí pé irú àwọn ọ̀rọ̀ yẹn tá a bá ń sọ sáàmà túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé à ń bíúdi àkídà kan sẹ́mi àwọn èèyàn àjọ kankan là ń fi sẹ́mi àwọn èèyàn tẹ́ gbọ́dọ̀ gbà wípé ẹ̀mí èèyàn tó bá bọ́ tán yóò tún lè lọ sára ajá ó lè lọ sára ẹlẹ́dẹ̀ tó ń kàn máa fọ́nu pọ̀tọ̀pọ̀tọ̀ káàkiri ó lè lọ sára èkúté tó ń kàn máa sunú lé inú sálángà inú kinní kan ẹ̀mí rẹ̀ lè di ara ó lè wà lára ayán tó kàn máa tó kàn máa jẹ̀gbẹ́ káàkiri so ó lè wà lára ó lè jóun làpátá táwọn yóò kàn máa sá ìlú bọ́lé lórí ó lè digi táwọn yóò máa là dáná gbogbo àwọn àròrí náà ni ń bẹ ńlẹ̀ yorùbá ní àyìn ìjìnlẹ̀ láìra buké ọ̀kẹ́rẹ́ ẹ̀rí gbogbo àwọn àròrí yẹn ní ń bẹ ńlẹ̀ tó jẹ́ pé àwọn kan ti ní lọ́pọlọ wọ́n ní lọ́pọlọ irú ẹ̀ náà làwọn rori wípé èèyàn ìnàkí nípìnlẹ̀ èèyàn ìnà ọ̀bọ nípìnlẹ̀ èèyàn ìròrí kan làwọn yìí náà. náà ló fàá pé yorùbá ń gbà mí wọn pé àwọn míì ń bẹ tán bá kira wọn lórí kìlẹ̀ wọn títí wọn ní ọmọ ẹranko yááyo wọn kira wọn mẹ́ranko so tó bí gbogbo ẹ̀ náà nìyẹn tó gbà bílíwì wípé ìyàsepọ̀ àwọn nígbà yìí pé nílé tàwọn àṣepọ̀ ń bẹ láàárín àwọn àti ẹranko egbin wọ́n lè ní ọlọ́dẹ kan ló lọ́nu gbó ló wá tàbọn ló wá rí egbin gbàtẹ́gbin bọ́ àwọ̀ rẹ̀ kalẹ̀ tó wá rajà lọ́jà gbogbo wọn náà wọn rántí pé wọn rí reality rẹ̀ rí junu fíìmù lọ. tó ń gbà tó wá fẹ́ gbà tó padà wá bínú ló wá lọ gbé àwọ̀ rẹ̀ wọ̀ ló wá dégbin padà ó kàn máa kíra ọmọ egbin náà ni àwọn mi lè kíra àwọn méjò wọ́n lè níyà ńlá àwọn kan ló dejò àwọn mi lè kira àwọn módò wọ́n á níyà àwọn kan ló dodò àwọn lè kíra àwọn mọ́rin wọ́n ní bàbá àwọn kan ní Ṣàngó tó dírín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so irú yẹn ní ìròrí tí ò lálàáfíà ìgbàgbọ́ tí ò wúlò ni. alukurani ti sọ pìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn fún wa ní ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn tí alukurani sọ yẹn náà ni a gbọ́dọ̀ nígbàgbọ́ sí. Si ìpìlẹ̀ wa ọlọ́run ọba ti sọ anabiwa muhammad sọ ó ní kullukum min min adam ẹ̀wọ̀n tá anabi sọ kullukum min adam gbogbo yín pátá gbogbo ẹ̀yin èèyàn ara adam lẹ ti wá anabi sọ pé kullukum min kirk torí gbogbo yín ara ọ̀bọ lẹ ti jẹ́ kí ni wá kò ní min hayawan kò gbogbo yín ara ẹranko lẹ wá ó min adam gbogbo yẹn wá látara kí ni adam ẹ̀rí sálùkùránì sọ nìyẹn bó o lè bó ṣe dédé wa sọ fún wa pé kúlù kọ́mìn kéèrè ara nàkí ara ọ̀bọ̀lẹ̀ tí wọ́n sọ pé ah ìbò ìbò ẹ̀yin ò rí bá a jọra wa lóòótọ́ ni ṣé ọlọ́run ọ̀bọ ò lágbára kí ó dẹ́gbà ọ̀tọ̀ọ̀tọ̀ kó sì fi àfijọ́ sáàrin wọn ni ṣé ọlọ́run lágbára ẹ̀ ni. bọ́tá bá táwọn bá ti gbé wá táwọn bá ti gbà á bá ń káàfin ìsìláàmù káàfin yẹ̀ wò ní èèyàn náà nígbàgbọ́ pé ìnàkí nípìnlẹ̀ èèyàn ọ̀bọ nípìnlẹ̀ èèyàn àánú kan máa gbà á lọ bẹ́ẹ̀ ni a sì máa gbin ìgbàgbọ́ nǹkan alẹ̀ fáwọn ọmọ wa pé ẹ̀yàn ọmọ wa o ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ yẹn o ìnàkí ni o kódà ẹ̀ tọ́lá tó máa fi kọ́ ni pé máa dé níyàn máa dé níyàn níwò orí ọ̀la máa dé níyàn máa dé kò ní sùúrù ló bá fi di gbogbo wàràwàrà yìí kìí ṣe Quran ló sọ kullukum min Adam ara Adam ni gbogbo yín ti wá wa Adam min turabin ànábì ní ádámà tí gbogbo yín sì wá látara rẹ̀ ibo ló ń ti wá iyẹ̀pẹ̀ tẹríba ànábì ṣe sọ ngẹ́lẹ́ náà làlùkùránì sọ kódà ọlọ́run ọba tó wá ṣàdéhùn nínú àlùkùránì pé min akhalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum tààrọ̀tẹ̀n òkúrọ̀ olùwọ́ba nínú ilẹ̀ láti dá gbogbo yín inú ilẹ̀ ara ilẹ̀ ilẹ̀ ara iyẹ̀pẹ̀ láti dá gbogbo yín ẹ̀rí. wàfíhà nu'idukum tẹ́ ẹ bá kú àmì tó bá yá inú ibẹ̀ náà là á padà dá yín padà sí ẹ wo á dá yín látara alẹ̀ á dá yín padà sí inú ilẹ̀ tá a bá kú ibo náà ti wá sí. yorùbá máa ń sòwò kí wọ́n ní láàlá sórókè ilẹ̀ ní jẹ́ kí ni láàlá tọrọ lọ kú sí sámà gánà ó jẹ́ kí ni ó wálẹ̀ anabi isa alayhi salatu wasalam tí èsì ikú onú padà wá sórí ilẹ̀ yìí yóò kúkú tiẹ̀ wọ́n padà sí òun náà sínú ilẹ̀ ànábì ọlọ́run ni torí pé àdéhùn ọlọ́run ọba ni pé kullukum minha khalaqnakum adáyín látara alẹ̀ ni wa fiha nu'idukum inú ilẹ̀ náà látọ̀ padà dá yín padà sí kò wá tán síbẹ̀ pé tá a bá ti wá dá yín padà síbẹ̀ ẹ ti padà sí ibi tẹ́ ti wá náà nù olùbá ni wa minha nukhrijukum taratan ukhra so inú bẹ̀ náà látún ti padà mú yín jáde lẹ́lẹ́kejì sọ alákọ̀ọ́kọ́ nígbà tọ́lọ̀ ń dá bàbá wa Ádámù látara alẹ̀ ọlọ́run wa dá gbogbo wa padà sínú ẹ̀ ọlọ́run tún padà fún wa mú wa yóò tún gbé wa dìde látara rẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ńlá ní padà sínú ẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ làwọn tí ó lálùjáná ó ṣe kí ni ni wọ́n wà lùjáná lọ kọ́lọ́ ń kà wá mọ́ lù àwọn tí ó wà lùjáná sọ ẹlẹ́ẹ̀kejì làwọn tí ó ọlọ́run kádàrá pọ̀ mọ́ ná ni wọ́n ni wọ́n wọ̀ ná kọ́lọ́ mọ́ kádàrá wa mọ́ tara so alukóra ni fi but ní ìsìnká wa ju gbogbo ohun tí kuraani sọ yẹn ká wá ju nù gbogbo ohun tí ànábì sọ nìyẹn ká wá ju nù ká máa ní ara ọ̀bọ láti wá wọ́n dẹ̀ kọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n kọ́ bẹ́ẹ̀ nínú ìwé àbí ni wọ́n kà sí létí náà pé ìnàkí nípìnlẹ̀ yín ọ̀bọ nípìnlẹ̀ yín àwọn tó bá sọ bẹ́ẹ̀ bàbá wọn ni ọ̀bọ àtìyá wọn bàbá wọn àtìyá wọn ni ìnàkí kìí sàwà bàbá tiwa ìyá tiwa ádámà ni ádámà inú ilẹ̀ lọ́lọ́run ọba ti dá ara yẹ̀pẹ̀ lọ́lọ́run ti dá bọ́lọ̀ngàn ọba ṣe sọ ọ́ nìyẹn. so eléyìí ibo la ti lọ ni wípé gbogbo orú àwọn àlámọ̀rí àwọn ọ̀rọ̀ tó yá pé tán bá ti sọ ọ́ kalẹ̀ yóò kàn máa di ní tẹ́yìn ó máa nígbàgbọ́ sí nínú ọkàn ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra fún láti rí i pé ká tó lè gbà á agbọ́dọ̀ lẹ́rìí ká tó lè sọ ọ́ agbọ́dọ̀ ṣe kínni agbọ́dọ̀ lẹ́rìí níbo la ti ní ẹ̀rí yẹn ṣé ẹ̀rí aflantone àbí aritone rárá o ẹ̀rí kọ́lá lọ́hùn kọ́lá rọ̀ṣùlù so ibi tí a ti máa ń mú ọ̀nà nìyẹn. wal imam ahmed rahimahullah wọ́n tún wá ń tẹ̀síwájú pé la yakunu sahibu wa in asaba bi kalami ìsúnna min ahli sunna. wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí bá ń jiyàn tí ń fi yàn lásán tí è ṣe ìmàlómà ìyàn lásán ló fi ń dìfẹ́ǹdì kádàrá ló fi ń sọ̀rọ̀ pa kádàrá ló fi ń sọ̀rọ̀ nípa rírí ọlọ́run ọba allah níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ló fi ń sọ̀rọ̀ nípa alukur'an. so wọ́n ní ẹni yẹn ka ṣe ẹni tí ń bẹ lórí ìlànà ànábì ẹ̀rí kìí ṣe ẹni tí ń bẹ lórí kíni lórí ìlànà ànábì sọ wa in asaba bi kalamihi sunna min ali sunna kódà bí gbogbo ọ̀rọ̀ tó sọ ní bá ṣe dìde ti ń bẹ́nu súnà àmọ́ òun ò mọ̀ pé ti súnà sọ náà nìyẹn kò mọ̀ pé ti ń nìyẹn kò mọ̀ pé ti ń sọ fọ pọlọpọlọ ló kàn fi ń sọ fi ń gbogbo tó wá sọ ń pa kùránì yóò ṣe dédé ní tálù kùránì fi rinlẹ̀ ó ṣe dédé ní tún súnà fi bẹ́ẹ̀ ni tún sọ ń pa kádàrá bẹ́ẹ̀ ni tún sọ ń pa rírí ọlọ́run bẹ́ẹ̀ náà ni tún sọ ń pa àwọn nǹkan míì àmọ́ kìí ṣe pé sọ nípasẹ̀ ìmọ̀ ẹni yẹn ò tí ì sí lórí súnà lórí ìlànà ànábì kódà bọ́rọ̀ rẹ̀ tó sọ jáde bá bá súnà mu torí pé ó bèèzì ọ̀rọ̀ yẹn lórí ọpọlọ lásán ni ọpọlọ yẹn ló wá ń wò pé ká lò báyìí ká lò báyìí ló fi bá a mu àpèjúwe yẹn náà ń bẹ́ẹ̀ nípa àwọn tí wọ́n máa ń dájọ́ láàrin àwọn èèyàn yálà àwọn adájọ́ àgbà tí ó jẹ́ tìjọba ni àbí adájọ́ láàrin àwọn oníjà méjì àbí baálẹ̀ àbí baálé ilé àbí ẹnìkan bọ̀dá kan nínú compound àbí bọ̀dá kan ládùúgbò táwọn èèyàn ṣẹ̀ tí wọ́n ní ẹ bá wọn parí ẹ̀ so anabi sallallahu alayhi wa sallam ni àbí òbí gan láàrin àwọn ọmọ ẹ̀rí àbí olórí ẹbí láàrin àwọn ọmọ ẹbí anabi ní alukudọ́tù sàlẹ́àfà àwọn tí máa dájọ́ láàrin àwọn èèyàn ìpín mẹ́ta ni wọ́n ìpín mẹ́ta òun ni wọ́n. kọ̀dìyàní fi náàrí wà kọ́ọ̀dìn fi jànnà méjì nù wọn ọmọ náà ni wọ́n yóò tara ẹjọ́ dídá yóò tara ẹ̀wọ́ náà ẹyọ kan nù wọn ni ó tara àdájọ́ lórí tara ẹ̀wọ̀ àlùjànnà àmọ́ méjì wọn ó tara ẹjọ́ dídá wọn náà. anabi ẹni tó fìfẹ́ ẹnu dájọ́ tí ò nímọ̀ nípa ti ń sọ ó kàn fìfẹ́ ẹnu dájọ́ lásán ni so ànábì ní ẹni yẹn ọmọ náà ni kódà bí n tó dá lẹ́jọ́ bá ṣe dìde òfin ọlọ́run ṣùgbọ́n fẹ́ẹ́nu ló lò kò mọ̀ sí bọ́lọ̀ ti sọ ni àbí bọ́lọ̀ ti sọ ọkọ ó kàn dá tiẹ̀ pẹ̀lú fẹ́ẹ́nu ni ànábì lọ́mọ náà ni ká lè pàtàkì wípé àní ká ṣe nǹkan láì ṣe pé bóyá a bá rí tọ́ka fún ànábì nígbà ilẹ̀ ń tó mọ̀ òdodo tó wá pọ̀ dodo yẹn má tí ò fi dájọ́ torí kó fẹ́ gbẹ̀san lára ẹnìkan nínú àwọn tí wọ́n kẹjọ́ wá sí ọ̀dọ̀ rẹ̀ ànábì ní yẹn náà wọ̀ ní látara ẹjọ́ ó ní ẹnìkan tí ó wà lùtẹ́ni náà nínú wọn náà lẹ́ni tó dájọ́ pẹ̀lú ìmà tí ń bẹ nínú tíra ọlọ́ so ló fà á tó fi já sí wípé bẹ́ẹ̀ náà lẹ́ni tí bá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan àgbàgbọ́ àdìọ́kàn tí ò bá jẹ́ pé pẹ̀lú ìmà ní ti ń sọ kó dàbí ní tó sọ bá bá a mú ẹnìyẹn náà kò sí lórí sunna kò sí lórí ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní hatta yada aljidala títí tí ó fi wà tí ó di ẹni tó já sí pé kò ní máa jiyàn lórí àwọn àlámọ̀rí báyìí kó kàn máa fi agbárí lásán kó máa fi sọ̀rọ̀ kó máa fi jiyàn ẹlòmíì tẹ́ ẹ bá sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí nísìn ẹlòmíì tẹ́ ẹ bá sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí nísìn fẹ́yìn gbàtọ́ wọn bá sọ̀rọ̀ míì ní ẹ̀yìn mú ẹ̀rí wá ìgbà tó wọn bá dantẹ ń sọ nù yóò kàn máa fa gbárí lásán yóò kàn máa fi dànù ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pàtàkì jùlọ ń gbà tó di pé àwọn kan ní wọ́n jáde tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n sọ bi ilmi min kitabillahi wa sunnati rasulihi pẹ̀lú mà látinú tíra ọlọ́run látinú súnà nábì so mọ́sálásí ilé máa bẹ òun tó wọn bá lóun fẹ́ fèsì yóò máa wá fi àyìnmá kan agbárí lásán yóò máa wá fi fọ yóò máa fi dànù ìyẹn ò dáa sóyè so àyè máa jiyàn pẹ̀lú àyèmọ̀kan so wọ́n ní ẹni tí bá ń fi ẹtí báyìí pé olùjiyàn ni kìí so ní mímọ̀ irú ẹni yẹn kódà báwọn àgbà míì tó bá bá ń tí ọlọ́run ọba fẹ́ mu gan tó bá ṣe tó bá bá tọ́lọ́run mu ẹni yẹn náà ò lẹ́sàn-án wájú ọlọ́run kódà ọ̀daràn tún níwájú ọlọ́run ọba tó pé kìí ṣe ẹni tí ń bẹ lórí súnà nábì dìgbàwó hàtà yàdà àlìjìdá àlà títí tí ó fi fi fàǹfà tí ó fi fi yíhun lẹ́ẹ̀ tí ó fi fi ká máa fọpọlọ tún nǹkan ká máa fọpọlọ ṣeré níbi àlámọ̀rí ẹ̀sìn tí ó fi fi ilẹ̀ wàyùsálìmá lil àṣàrì tí ó sì fi máa juwọ́lẹ̀ fáwọn ẹ̀rí tó bá wá nínú hadith nínú ọ̀rọ̀ àwọn nínú ọ̀rọ̀ àwọn sahaba yóò máa juwọ́lẹ̀ pé bó ṣe ń bẹ ní islam nìyẹn sábà ní kí ló rí tó fi juwọ́lẹ̀ fún rẹ́lẹ̀ à hadith tó lálàáfíà ń bẹ fún ni èyí tó bẹ̀ kí n takò áyà kùránì ń bẹ fún ni èyí tó bẹ̀ kí n takò yóò máa juwọ́lẹ̀ fáwọn ẹ̀rí tó la fi sọ fún wa wípé ẹ̀rí ni mùsùlùmí máa ń juwọ́lẹ̀ fún kìí ṣe ọpọlọ lásán ẹ̀rí là máa juwọ́lẹ̀ fún bí islam ṣe wà nìyẹn ẹ̀rí là máa juwọ́lẹ̀ fún. àwọn tí wọn fẹ́ juwọ́lẹ̀ fẹ́ rí látara anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ wọn ṣòfò wájú ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ wọn ṣòfò wájú ọlọ́run ni so eléyìí nínú nǹkan tí agbọ̀rọ̀ gbàgbọ́ jẹ́rẹ̀ ni. al-imam ahmad tún wá tẹ̀síwájú. So, wọ́n ní wàlùkùránù kalamullahi wa laysa bi makhluqin tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa alukur'an tá a bá fẹ́ nígbàgbọ́ kan sí alukur'an ìgbàgbọ́ tá a ní ni pé alukur'ani ọ̀rọ̀ ọlọ́run ọba allahu ni kìí ṣe ẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run ọba ni kìí ṣe ẹ̀dá nígbà mi àlè máa wọ pé kí la ta ní bùkátà tí káyọ̀sẹ̀ máa sọ pé ọ̀rọ̀ ọlọ́run ọba ní ká tún wá ní kì í ṣe ẹ̀dá sí kò tó ká sọ pé alukur'an kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba lalukur'an. torí pé tá a bá pe lọ́rọ̀ ọlọ́run ọba nìkan tá a bá dákẹ́ nígbà tí ò sí fìtínà táwọn kan ti pè ní ẹ̀dá ó lè lọ bẹ́ẹ̀ ó lè lọ bẹ́ẹ̀ ká sọ pé kalamullah ṣùgbọ́n nígbà táwọn kan ti padà jáde wípé ìtumọ̀ kàlámù lọ́hì ìfi alukurani ti sọ́dọ̀ Allah pé ìṣàfitì àpọ́nlé lásán ni bí ìgbà tá a sọ pé náà kọ́tù lọ́hì ràkúnmí ọlọ́run ẹ̀rí ìgbà tá a sọ pé bẹ́ẹ̀tù lọ́hì ilé ọlọ́run nígbà tá a ní rọ̀súlù lọ́hì òjíṣẹ́ ọlọ́run nígbà tá a ní abdullahi ẹrú sí ọlọ́run ẹni pé gbogbo àyẹn náà ó ti dédé kàlámùlọ́hì kàlámùlọ́hì nàkọ́tùlọ́hì bẹ́ẹ̀tùlọ́hì rasulullah abdullah tẹ́lẹ̀ pé ó ṣe ara wọn. ó wà ní ní tá a bá pé ọlọ́run ni tìbẹ́ẹ̀dá ọlọ́run náà ni ìràkúnmí yẹn tó wá ní tàpọ́nlé lásán nìyẹn. bá sọ pé Baitullah ilé ọlọ́run tó sábàárì mọ́ṣáláṣí ti ta pé ní Baitullah tó túnmọ̀ sí mọ́ṣáláṣí kì í ṣẹ̀dá ni wọ́n ní bẹ́ẹ̀ náà ní Qur'ani náà pé kalamullah ìta ń pè ó túmọ̀ sí pé kì í ṣe ẹ̀dá tẹ̀lifí fìtínà wà. ló pa tí àwọn Imam Ahmed ń gbà tí fìtínà àwọn al-Mu'tazila wal Jahamiyya tó bẹ́yọ lásìkò wọn wípé ká máa sọ pé al-Qur'anu makhluq wọ́n àwọn náà máa ń sọ pé kàlámù lọ́ọ̀hì ṣùgbọ́n wọ́n mọ nǹkan sọ ni pé ìpè ní kàlámù lọ́ọ̀hì yẹn kò túmọ̀ sí pé kìí ṣe màkàlókù ẹ̀dá náà ni màkàlókù ni àwọn òfin yẹn wọ́n fi kún àwọn àwọn òpin òkè ẹ̀jẹ̀ àgbà ẹ̀kọ́rọ̀ ọlọ́run ló sọ wọn ni màkàlókù ẹ̀dá nígbà tí fìtínà yẹn ṣẹlẹ̀ ìdààmú pọ̀ fáwọn mùsùlùmí lásìkò yẹn gan ìdààmú yẹn pọ̀ gan àó pọ̀ gan ẹ̀rí torí pé àsìkò yẹn ní àwọn tí wọ́n dúró lórí tó bàtà nàbíwá muhammad sallallahu alayhi wa sallam lákò al-ma'mun al-khalifatul ma'mun al-khalifatul mu'tasim billah so láwọn àsìkò àwọn yẹn ní lásìkò àwọn al-wasiqu billah láwọn khalifa mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní àwọn mùsùlùmí jẹ yálà yáyà pàtàkì jùlọ àwọn ahlus sunna àwọn tó sọ wípé aláàní sọ ti ààrẹ rí fún aláàní nígbàgbọ́ tá a bá rèrè fún àní nígbàgbọ́ yẹn nu ọkàn wa wọ́n jẹ ìyà torí pé àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí ni alimamun alimọ̀tẹ́sìm alwafik ìròrí àwọn jahaniya mọ̀tẹ́sílà náà ní bẹ́ẹ̀ lágbára wọn nípa alukur'an àwọn náà gbà pé màkìlókò ni so àsìkò yẹn àwọn jahaniya mọ̀tẹ́sílà wọ́n ní agbára ló nínú òlùngbà náà tóru wípé wọ́n rí ìkúnlọ́wọ́ àwọn ọba tọpọlọpọ mùsùlùmí jẹ ìyà ẹni tí ó bá ti gbà pé ẹ̀dá ni alukur'an kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run yóò jẹ ìyà ní tó gbọ́dọ̀ gbà ní túláàsì nìyẹn. àìmáàmù Ahmed takú tán ìmáàmù Ahmed ṣe kí ni wọ́n takú tán. ìmáàmù Ahmed wá ní alukur'an kalamullahi laysa bí makhluk alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ni ìpínlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn kódà kìí ṣe ń tẹ́ wàá tún nítumọ̀ pé ẹ̀dá ni kìí ṣẹ̀dá o kìí ṣẹ̀dá o kìí ṣẹ̀dá o ọ̀rọ̀ ọlọ́run ọba tí kìí ṣẹ̀dá ni. imam ahmad sọ bẹ́ẹ̀ ìyá jẹ́ imam ahmad lórí àlámàrí kò má níwọ̀n fa mọ́mọ́ ahmed ta tó di àgbà àfà nínú islam lónìí ìyà kékeré kọ́ ni mọ́mọ́ ahmed jẹ lórí àlámàrí yìí àìmọ́mọ́ ahmed jìyà débi wípé wọ́n tún so mọ́ ẹsẹ̀ ràkúnmí kó máa wọ́ kiri gbogbo náà lu gbogbo òdílé kọ̀ọ̀kan ní àdúgbò kọ̀ọ̀kan pé tí o bá ti pè é ní màkàlókù ẹ ti sẹ̀sìn wọ́n fi sẹ̀sìn débi débi hin torí pé bó ti jágbà fáwọn mọ́mọ́ ahmed sì takú náà ni pé àní alukur'an salamullah ilaysa bí makhluk kò yí ọ̀rọ̀ yẹn padà tó fi jìyà àjẹkọ akátá lásìkò khalifa àkọ́kọ́ al-Ma'mun ó jìyà àjẹkọ akátá nígbà tí Ma'mun kú tán al-Mu'tasim náà tún gbà á Imam Ahmad tún kọ̀ntínú yà yẹn al-Wasiq náà tún gbà á Imam Ahmad tún jìyà lọ náà ni torí kíni sọ pé alukur'ani makhluk ẹ̀dá ni kì í sọ̀rọ̀ lọ́wọ́ àìmọ́ máa ń dùn lára o ọ̀rọ̀ ọlọ́run ni kì í ṣẹ̀dá ni wọ́n á ń jẹ ìyá yẹn ń jẹ ń jẹ ń jẹ nínú sẹ́ẹ̀lì ń jẹ ìyá òní títí tóbi di pé khalifa míì padà wá gbàjọba òun ló wá rí sí wípé ó wá òun lọ́lọ́run wá fún ló wá tàn mọ́lẹ̀ àgbọ́yé ọ̀rọ̀ imam ahmed yẹn sílẹ̀ ni ló wá sẹ́ẹ̀tì imam ahmed fúri pé ó wá tún wá sọ̀pọ́tì imam ahmed lórí ẹ̀ wípé a ah, eléyìí gangan ni ìgbàgbọ́ òdodo eléyìí gangan ni ìgbàgbọ́ òdodo yẹn làwọn àlùfáà máa ń sọ fún wa pé àwọn èèyàn ńlá méjì kan ọlọ́run ọba ti fi wọ́n dáàbò bo ẹ̀sìn ànábì rí ọlọ́run ọba fi abubakar dáàbò bo ẹ̀sìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tá ànábì kú tán táwọn kan yarí wípé àwọn ò ní yọ zaka kò sí ti ń jẹ́ zaka nínú orígun islam táwọn tábùbákiri yarí tán yányá wípé tẹ́ ẹ̀ bá ti yọ zàká àábà yín jagun tó sì bá wọn jagun torí pé wọn yọ zàká tí wọ́n fi wá padà sídìí wípé ah, a àṣìṣe tẹ́lẹ̀ ni o orígun ni zàká nínú Islam kórè wọn tó wá pé padà so lásìkò yẹn ọlọ́run ọba fi imam eh, abubakar fi dáàbò bo islam nígbà tó tún dásìkò imam ahmed ti fìtínà ti alukur'ani makhluk ẹ̀dá ni tó tún jẹyọ ọlọ́run ọba tó fi imam ahmadu náà dáàbò bo ẹ̀sìn ànábì nígbà tí imam ahmadu dúró tányáyá tó dúró digbidigbi ọlọ́run ọba padà lò ní sábàbí láti fi kí àgbọ́yé oṣù kínní kò fọ́nká káwọn yẹn lísìn pé tiẹ̀ já gbọ́ àwọn eléyìí kan ní sọ náà ni ń málàyé wa ẹ gbọ́ sọ. So àwọn agbo tí àlàyé imam ahmed àti táwọn tọ̀hún ń sọ náà rí pé ọ̀rọ̀ ilé gan ló tẹ̀ ló lálàáfíà bó ti rí gan rèé wọn àjùwọ́lẹ̀. àwọn tó wá kù tó jẹ́ rálẹ̀rálẹ̀ wọn tán wá kù wọn á lè gbérí má kákù náà ajá míyàmọ̀ tẹ́sílà wọn ò lè gbérí má ó di pé ká máa yọ ilẹ̀ tẹ̀ ká máa yọ ìgbàgbọ́ wọn fánká. so ọlọ́run ọba lo imam ahmed ní sábàbí yìí àsìkò tí ọlọ́run wá lo abubakar yẹn ìnira yẹn ò tó àsìkò tí ọlọ́run lo imam ahmed tó pé abubakar olórí lòun àwọn èèyàn tí ó jago pẹ̀lú rẹ̀ ṣe kínní wọ́n pọ̀. àmọ́ imam ahmed òun èso lórí ìyà lòun jẹ títí tó fi ṣe kínní tó dodo fi lékè ìyà lòun jẹ títí tó dodo fi lékè ló fà á táwọn fún un ní oyè ìmáàmù ahàlì wal jamaa kí ẹni tó lè dúró tó báyìí tó jẹrú ìyà yìí tó dodo ìfilékè tó sì já pé tó dúró lé lórí gangan náà ní tálùkù á nìfin rẹ eléyìí tó kó máa jẹ ìmáàmù ahli sunnati wal jamaa so ọlọ́run ọba òun ni ìmáàmù tó dé gbẹ̀yìn ṣùgbọ́n àsìkò rẹ̀ ní fìtínà ìṣekínni ló bú rẹ̀ kẹ̀ tóun ò bá wá dúró òun ni àwọn ọmọ mẹ́rẹ̀ nìyẹn òun ló kéré jù ìmáàmù abu hanifa làkọ́kọ́ maliki shafi'i ahmed ló tẹ̀lé wọn ni. so tóun ò bá wá dúró ń gbà wọn ní ẹ̀dá kan tani ó tún dúró mọ́. tòun tó jẹ́ gbẹ̀yìn àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin wọn ọlọ́run ọba lóorin sábàbí láti fi dínà fìtínà míì tí ò bá tún bẹ̀yọ̀ tá a bá máa rádùn ni a sì tún ran náà. so náà ni wípé alukur'an tá a bá wí tán a sọ wípé alukur'an kalamullahi. leisa bi makhluq torí pé àwọn tọ́jà wọn jahamiya náà máa ń sọ pé alukur'ani kalamullah àmọ́ máa ń sọ pé ṣùgbọ́n kì í ṣe nǹkan bá fi ti sọ́dọ̀ ọlọ́run náà ni kì í ṣe ẹ̀dá pé irú ẹ̀ náà ni alukur'an nígbà tí ẹni náà kọ́tùlá bá ní náà pé ẹ̀dá ni náà kọ́ ṣùgbọ́n ẹ̀ náà ni kur'ani náà rí kalamullah ni lóòótọ́ ṣùgbọ́n makhluku ni ni tí àwọn tó ṣe déédéé tí Kùránì fi rinlẹ̀ kalamullahi laysa bi makhluq ọ̀rọ̀ ọlọ́run ọba ni kì í ṣẹ̀dá ọ̀rọ̀ tó já pé sifatu zaati ni sifatu zaati tó bá ní sifatu zaati òun náà ni tó jẹ́ ròyìn ọlọ́run ọba pápápá ọlọ́run tọ́lọ́run bá fojú ròyìn ara ẹ̀ nísìnyí sáà pé ẹ̀dá lójú pé ẹ̀dá ọlọ́run lójú tọ́lọ́run pa pé ojú tọ́lọ́run bá fi ròyìn ara ẹ̀ ní ẹ̀dá irú yẹn tó já pé ìròyìn bíbẹ ọlọ́run ọba bó ṣe ń bẹ gangan nìyẹn bẹ́ẹ̀ náà lọ́rọ̀ lára àròyìn ọlọ́run ọba òun náà ni ọ̀rọ̀ tí ọni tí ń sọ̀rọ̀ bá ti jẹ́ ẹ̀dá láì sí ó dájú pé ọ̀rọ̀ rẹ̀ náà ò lè jẹ́ ẹ̀dá tẹ́ni tí ń sọ̀rọ̀ bá jẹ́ ẹ̀dá ni ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kíni jàmá ni ó jẹ́ ẹ̀dá tó ní wọ́n fi sọ wípé sọ pé laysa bi makhluk má jojú ó ti ọ débẹ̀ má kọ́lẹ̀ débẹ̀ kó má lè sọ pé laysa bi makhluk imam ahmad wẹ̀ ó gbọ́dọ̀ kọ́lẹ̀ débẹ̀ yẹn tó ó gbọ́dọ̀ máa fi rinlẹ̀ ní. wọ́n ní imam ahmad ní fa inna kalam allah laysa bi ba'inin minhu wa laysa minhu shay'un makhluk wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ọba ò sí yà kó lára ọlọ́run kò sí separate. bẹ́ẹ̀ bọ́lọ́wọ́ sì sọ̀rọ̀ pé bí ṣe fojú ròyìn rẹ tẹ́yìn lè dá ojú yà sọ́tọ̀ pé kìí ṣe pé kìí ṣara àròyìn tí ń bẹ gangan tẹ́yìn náà lè lè dá ọ̀rọ̀ yà sí ọ̀tọ̀. ntó ti ròyìn ṣe rí ẹ̀ lè pè ní ẹ̀dá ṣe ẹ̀dá. so ròyìn ẹ̀yìn perú yẹn ní kíni ẹ̀dá ó kílẹ̀ báwọn nísìnyí so ìròyìn adẹ́dá ni so ìròyìn adẹ́dá sì ní kò lè jẹ́ ẹ̀dá so eléyìí nínú tí a gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé ẹ̀ ni so wọ́n ní wa iyyaka wa munazarata man ahdatha fihi wọ́n ní ó wá dọwọ́ rẹ̀ bí kó jìnnà tefetefe sí gbogbo àwọn tí wọ́n bá gbé àdádálẹ̀ wọnú ọ̀rọ̀ alukur'ani yìí o àwọn tí wọ́n bá ti ń sọ̀sọ́kúsọ tó yàtọ̀ sí ní ti islam mú wá lórí alukur'an imam ahmed ní má bá wọn ṣe fàǹfà jìnnà sí wọn má ṣe fàǹfà pẹ̀lú wọn. imam ahmed ní wa man qala bil lafzi wa ghayrihi wa man qala bil lafzi wa ghayrihi. wọ́n ní kódà ẹni tó bá ti ń sọ̀rọ̀ tí bá ti ń sọ ọ̀rọ̀ àti gbólóhùn míì tó já sí àwọn jahamiya àwọn mu'tazila ni wọ́n lò nípa alukur'an wọ́n ní láti sọ́ra fún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó sì ní láti sọ́ra fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ náà so ìtumọ̀ eléyìí ni pé àwọn kan nígbà táwọn tó fẹ́ wò yí pé ẹ̀ káwọn tó fi sèèvù díẹ̀ káwọn fi mórí bọ́ àwọn wá ní alukur'ani alukur'ani kalamullahi o yóò wá ní lafzi bilkur'ani makhaluku àwọn lafzi yà náà ń pa wọn yẹn oríṣiríṣi ọgbọ́n làwọn yẹn dá láti lè fi gbèrò yẹn wọlé tó kìí ẹ eh, kìí ṣe ànípe makhluk ṣùgbọ́n láwùjí bíi Qur'an makhluk ohun mi ti ń gbé Qur'an jáde òun makhluk ni ẹ̀rí ìyẹn tí ó sọ ń bẹ́ẹ̀ tó gbà lérò bẹ́ẹ̀ ni wípé tóun bá ti ń kà á jáde ìyẹn tóun kà jáde òun náà ẹ̀dá ni ó tún á tún sábà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Imam Ahmadu tó káwọn bẹ́ẹ̀ náà Imam Ahmadu ni irú èèyàn bẹ́ẹ̀ sọ́ra fún sọ́ra fún irú èèyàn bẹ́ẹ̀ ẹ̀rí. àwọn kẹta náà tún wá àwọn ni wàkìfìyà bóòlù tí wọ́n ṣe rí àwọn sọ pé alukur'ani kàlámùlọ́hì láàkúlù huwa màkàlókún am láìsà bí màkàlók. àwọn tó sọ pé alukur'ani ọ̀rọ̀ ọlọ́run ọba ni lóòótọ́ àmọ́ ah èmi ò lè sọ pé ẹ̀dá ni ìsì lè sọ pé kì í ṣe ẹ̀dá. àwọn kan àtúndé fìtínà tí fìtínà bá ti dẹ́lẹ̀ oríṣiríṣi àwọn sẹ́ẹ̀sì ni ó máa yọ lábẹ́ fìtínà. because ìrújú ti ṣẹlẹ̀ ẹ̀yin ní ẹ̀dá ẹ̀yin ní kì í ṣe ẹ̀dá kó ah, làwọn ṣe tún lè gbé gbà oríṣiríṣi àwọn táwọn náà jẹ́ tọ̀hún náà àwọn náà mọ̀ sáfá bẹ́ẹ̀ bí wọ́n ti rí pé ó ṣe dédé ibi táwọn ń lọ. àwọn ní alukur'an alukur'an tẹ́rí yẹn o kalamullahi ní lóòótọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ nǹkan tá a fi ti sọ́dọ̀ ọlọ́run tí ó jẹ́ ẹ̀dá ṣùgbọ́n kùránì ìyìn lè sọ pé ni ìyìn sì lè sọ pé kì í ṣe ẹ̀dá àwọn nírújú ń bí àwọn nǹkan tá a ti kọ́kọ́ fi ẹ̀dá ara ọlọ́run ká sọ pé náà kọ́tù lọ́ọ̀hì ọlọ́run yẹn náà ọlọ́run pè ní náà kọ́tù láì bọ̀t ni kùránì ní èmi ò lè sọ pé ẹ̀dá ni àbí kì í ṣe ẹ̀dá wọn wá dún bẹ̀yẹn so kò sáàyè fún méjèèjì o kò sáàyè fún pé ká sọ pé lafzi bil Qur'an makhluk ọ̀rọ̀ mi ti ń gbé Qur'an jáde bí ṣe ń gbé jáde òun ó ti dẹ̀dá bẹ́ẹ̀ ni kò sáàyè fún pé kí n lọ pé àyìn ah, lè pe Qur'an ní makhluk kí n lè pe ní ẹ̀yìn lè pe lẹ́dá ẹ̀yìn lè pe ní kì í ṣe ẹ̀dá ni èmi mo fìyẹn lẹ̀ ní tèmi wọ́n ní kò sáàyè fún yìí náà àní dandan ìgbàgbọ́ tí yẹn gbọ́dọ̀ ní ni pé alukur'an kalamullahi leisa bi makhluq bó ṣe gbọ́dọ̀ rí fún mùsùlùmí nìyẹn so eléyìí alimam ahmed wọn mú wa wọn ní eléyìí níbi tí mùsùlùmí gbọ́dọ̀ dúró sí gbọ́dọ̀ nílá àdìrí makhluqun aw laysa bi makhluq ìmọ̀ bóyá dáná àbí kìí ṣẹ̀dá ẹ̀fìn nílẹ̀ o àmọ́ ọ̀rọ̀ ọlọ́run sáà níta àmọ́ ìmọ̀ dáná àbí ṣẹ̀dá wọn kò dúró bá wọn. wọ́n ní fahadà sọ́hìbù bídà àtìn ẹni tó máa sọ pé kí n sáà ti pè lọ́rọ̀ ọlọ́run ní kókó ẹ̀dá ni àbí kéésì ẹ̀dá ẹ̀sìn yíyún lẹ́mọ́jà máa fa yíyún àmọ́ ń fà á àyè sì gbà fún yàn lórí yíyún náà ṣùgbọ́n muhammadu lẹ́nu máa pé tẹ́rí ẹ̀dá ni kìí ṣẹ̀dá ìfìyẹn lẹ̀ tí mo sáwọn ni pé ọ̀rọ̀ lọ́wọ́ ni tí mo sáwọn ni pé ọ̀rọ̀ lọ́wọ́ ni wọ́n lẹ́ni tó bá ń ṣe yíyún náà fahadà sahibu bídà ẹni tí máa sọ pé tẹ́rí ọ̀rọ̀ ọlọ́run ni kì í sọ̀rọ̀ ọlọ́run ẹja fìyẹn lẹ̀ tí mo sá mọ̀ ni pé ẹ̀dá ni àbí kì í ṣẹ̀dá ẹja fìyẹn lẹ̀ tí mo sá mọ̀ ni pé ọ̀rọ̀ ọlọ́run ni dé tẹ́rí tí bá ń sọrú yìí náà o fa innama huwa fahadà sahibu bil atin mithlu man qala huwa makhluq wọ́n ní oníbídíà lòun náà gẹ́gẹ́ bí ẹni tó pè é ní ẹ̀dá ẹ̀rí imam ahmad wani wa innama huwa kalamullahi laysa bi makhluq téèyàn bá jẹ́ alùsùnà tó jẹ́ mùsùlùmí gidi èyí tí ó jòkó sí lẹ́mìí tí ó sì gbà ní pé alukur'ani ọ̀rọ̀ ọlọ́run ọba ni kìí ṣe ẹ̀dá bàṣẹgbọ̀rọ̀ fún méjèèjì rìnlẹ̀ àwọn tá a wá sọ ń kọ alukur'ani yìí wàláhi tàláhi gbogbo alukur'ani gangan fi nínú ara nìyẹn ẹ̀rí gbogbo kur'ani tí ọba fi nínú alukur'ani gangan ẹ wá àyà kan nínú alukur'an lápèjúwe ní suratul Kahf àyà ọgọ́rùn-ún kan àti mẹ́sàn-án ọlọ́run ọba ní kúl law kana al-bahru midadan li kalimati rabbi sọ fún wa pé tí odò ibùdó ńlá tó bá jẹ́ ink tàdá láti fi kọ gbogbo ọ̀rọ̀ tí olúwa mi ń sọ lànàfidà al-bahru ẹ lo gbogbo ink yẹn tán yẹn yẹn ibùdó òkun àbí ọ̀sà tó jẹ́ ink yẹn ẹ lo gbogbo ẹ̀tàn yẹnyẹn láti fi kọ ọ̀rọ̀ ọlọ́run ọba yìí kọ́bìlà àǹtàǹfàdà kẹ́lìmàtò rọ́bì ọ̀rọ̀ ọlọ́run ọba mi ò sì ní ṣe kí ni kò ní tí ì débi kankan ẹ̀ ní tí kọ́ dé ibì kankan kẹ́lìmàtò mẹ́ kàlàm ọlọ́run ọba fún wa ní wọlé òjì iná bí mẹ́sìlìhì mádàdán kódà bá a bá tún lọ mú irú odò yẹn tó tún jẹ́ irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wá níta la fẹ́ fi máa kọ ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ ọlọ́run ọba ni gbogbo ẹ̀ ó máa tán ọ̀rọ̀ ọlọ́run ọba ó sì máa ṣe kínni yóò sì máa ṣẹ́kù. ẹ̀rí so alukur'ani bí ó fi alukur'ani rinlẹ̀ wípé ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ ọlọ́run ọba Allah ẹ̀rí. sábà tún wọ àyà mi nínú alukur'an sábà wọ àyà mi nínú alukur'an ẹwùn tí ọlọ́run ọba sọ ní suratu Shu'ara ayé ẹlẹ́kẹ̀ẹ́wàá olùwọ́ba ní wa idh nada rabbuka Musa nígbà tí olúwa rẹ̀ pé Musa olúwa rẹ̀ pé kíni ó pè ta ni Musa ó sì ń bẹ nínú alukur'an pé ní pípé tọ́lọ́run ọba pé Musa ó ń bẹ nínú kur'an ọ̀rọ̀ ni yíwọ̀n abẹ́dá ọlọ́run ọba sọ pé wa idh khalaqa Allahu aw kalama ya Musa ọlọ́run sọ yẹn mo pè é sọ ọlọ́run ọba fi rinlẹ̀ níbẹ̀ yẹn náà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba tún fi rinlẹ̀ ní ààyè míì náà nínú alukur'an yẹn gbà tí ọkùnrin kẹfìrí kan nígbà tí ànábì ka ọ̀rọ̀ ọlọ́run ọba fún un ó fẹ́ gbà á àwọn kẹfìrí ẹgbẹ́ rẹ̀ wá kó sí lọ́pọlọ ó kàn gbọ́n rínú báyìí ni ọlọ́run ọba ní òwúrí iná ó fàkàrọ̀ wà kọ́ darọ̀ ó ronú ó wá sàbójúdá pé ẹni tí mo gbọ́ yìí gan kí la lè fi wé a ìgbà tí ó máa fi àlùtí ó máa mú àpèjúwe wá fún alukura ọlọ́run kọ́kọ́ làánà rẹ̀ pé fakútìlà kéyìí fakọ́ darọ̀ òfò ni ó sì pẹ̀lú tó fi kuraani wé yẹn òfò ni ó sì pẹ̀lú tó ṣe kéne tó fi alukuraani yìí ọ̀run tó ní summa kútìlà kéyìí fakọ́ àní yóò ṣòfò pẹ̀lú tó fi kuraani wé wọn àbójúdá tó bùdá fún kuraani òfò ní oṣù pẹ̀lú ẹ̀ alukuraani ni o ọlọ́run bá ní súnmọ́ náà zọrọ̀ ó kọ́kọ́ wù yí súnmọ́ abẹ́sẹ̀ wọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nígbà tó yá òfunjú pọ̀ òfunjú pọ̀ súnmọ́ adbarọ̀ wọ sẹ́kbarọ̀ nígbà tó yóò ká kọ̀yìn sáà nẹ́bì ni ló bá gàpá faqal ìgbà tí jáde sọ̀rọ̀ ó jáde lẹ́nu ẹ̀ ó ní in hadha illa sihrun yóò yóò sọ̀rọ̀ gbogbo ohun tí láyé muhammed ń kà yí pátá ìdánni ẹ̀rí ọ̀fọ̀ ọ̀rọ̀ àwọn onídánilé yìí ti ń kà yìí. in hadha illa qawlul bashar gbogbo ohun tí ń kà yí pátá ọ̀rọ̀ èèyàn kan ní. kí ló pe ó pe lọ́rọ̀ ẹ̀dá. gbàtọ́ làwọn bó tún fún un lé sí i lórí pé pe lọ́rọ̀ ẹ̀dá yìí ọlọ́run ọba ní. sa'uslihi saqar pẹ̀lú kó pe kuraani ní ọ̀rọ̀ èèyàn yóò wọ yóò wọ náà iná nínú náà ọlọ́run ọba orúkọ náà iná ti máa jó ni ti máa run ni ní egun tí ó ń yàn lé gbogbo máa ru ẹni wọn ni ọba iná tí ó nìyẹn torí kíni torí kó pe ní tó bá lè já tó torí pé ẹnìkan fi alukurani ní ọ̀rọ̀ ẹ̀dá lọ́lọ́run fi sọ pé yóò wọná pẹ̀lú tó ṣe yẹn ni ọ̀rọ̀ kí lọ́lọ́run fẹ́ ká mọ̀ sí ọ̀rọ̀ adẹ́dá ni ó fẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ òun ni kì í ṣe ọ̀rọ̀ ẹ̀dá torí pé tó bá pe lọ́rọ̀ ẹ̀dá ni bóyá ká sọ pé ó sọ pé Muhammad ní ń kọ́ àbáwọn kan ní ń sọ fún ní ń sọ jáde ọ̀rọ̀ ìyẹn ni ṣùgbọ́n torí ìyẹn ọlọ́run ọba promise ẹ̀ ní iná ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní alukur'an ń ṣe so àwọn àyà wa pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú alukur'an ọlọ́run ọba sọ láàyè mí nínú alukur'an nígbà tí ọlọ́run ọba ń sọ̀rọ̀ nípa àwọn kèfèrí kan bá wá bá sallallahu alayhi wa sallam tó lòun fẹ́ dúró sọ́dọ̀ rẹ̀ òun fẹ́ sá sọ́dọ̀ fúngbà díẹ̀ ẹ̀rí ọlọ́run ọba nígbà láàyè kó sá sí abẹ́ kó sá hatta títí allah. kùránì sọ bẹ́ẹ̀. so ìtọ́lọ́wọ́n ọba sọ̀kalẹ̀ fún ànábì yẹn lọ́wọ́n ọba ní gbà á láàyè títí tó fi gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí wà wá Jibril ló mú wà wọn lọ́wọ́n ọba ń pè ní ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ rẹ gbà á láàyè kó wà pẹ̀lú rẹ títí tó fi gbọ́ kúrì láǹfààní àti gbọ́ sọlọ́wọ́n ọba fún rẹ pè ní kalamullah ànábì sọ ma pé kàlámù láì ń bí o ó túmọ̀ pé ẹ̀dá ni gẹ́gẹ́ bíi tiná kọ́ o kò sí ìgbàgbọ́ yẹn kọ́ là nàbì lórí ìgbàgbọ́ yẹn kọ́ sàábì so kàlámùlọ́hì kàlámùlọ́hì ṣé wàá rí ìròyìn ìlànà kàlámùlọ́hì yẹn ni pé ọlọ́run a máa sọ̀rọ̀ nígbà tó bá wù ìlànà fi ṣe nìyẹn ọlọ́run lè máa sọ̀rọ̀ gbà mí ọlọ́run lè sọ̀rọ̀ ẹ̀rí ọlọ́run máa sọ̀rọ̀ tó bá wù lè máa sọ̀rọ̀ so bọ́lọ̀ ti máa ṣe gbogbo nínú iṣẹ́ àti àrà tọ́lọ̀ ń bá fẹ́ dá ọlọ́run ọba ò ní nǹkan méjì tí ó ṣe ju kó sọ̀rọ̀ lọ. alukura ni kiri la pé innama amruhu idha arada shay'an an yaqula kí ni jẹ́ qala ẹ̀rí an yaqula lahu kun so àṣẹ ọlọ́run ọba nígbà tó bá fẹ́ ṣe nǹkan náà ni pé ntọ́lọ́run ọba bá gbèrò yẹn ní ọlọ́run ọbó kan sọ fún nǹkan yẹn pé rí bẹ́ẹ̀ yóò dẹ̀ rí bẹ́ẹ̀ sókè ọlọ́run ọba lòun máa ń lò fi ṣe gbogbo nǹkan níbẹ̀ yẹn ọ̀rọ̀ òun náà ní jẹ́ káwúlù káwúlù kẹlẹ́àm ìtumọ̀ kan náà ní ọ̀rọ̀ sọ̀rọ̀ ọba ó fi ọ̀rọ̀ rinlẹ̀ fúnra rẹ̀ ní ṣùgbọ́n táwọn yóò tún dé àwọn míì sọ pé ọ̀rọ̀ yẹn kàlámù nàfsáàní ni ìtumọ̀ kàlámù nàfsáàní ni pé ọ̀rọ̀ ọnú ọkàn ni kìí sọ̀rọ̀ tá à ń sọ jáde pẹ̀lú àràfí pẹ̀lú ṣé Quran ló sọ bẹ́ẹ̀ ẹ wọ́n ti ara wọn ṣé kàlámù nafsani ọ̀rọ̀ ọnú ọkàn lásán ni kìí ṣe harfin wa kìí sọ̀rọ̀ tó jáde pé ó ní ó ní kò ní kò pé tọ́lọ́ bá sọ pé tọ́lọ́ bá sọ pé ìnàmá yẹn arafu olóbẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ alif nùnù tẹ̀lé ìnàmá mímú tẹ̀lé alifu madi tẹ̀lé tẹ̀wọ̀n pé ó ní arafi báwọn bákan náà ó sì tún ní ohùn torí pé sábà ní kalam yóò bẹ̀rẹ̀ láti di kẹlma kẹlma yóò bẹ̀rẹ̀ láti bí ẹlòmíì láti lè escape kójó ń bí díà ó lè sọ pé lafzibi kò ní sọ pé kalam alukur'an makhluk yìí ni lafzibi alukur'an makhluk tí ó mú wá nìyẹn so àwọn yẹn wọn kò ní àwọn lafziya wọn bí díà làwọn yẹn wọn náà ẹlòmíràn sọ pé ẹ alukur'an kalamullahi la adiri huwa makhlukun aw laysa bi makhluk innama huwa kalamullah alukur'an ọ̀rọ̀ lọ́wọ́ ni a àfi pé màkàlùkù kìí ṣe màkàlùkù ẹ̀ mẹ́jẹ̀ yìí ń ẹjẹ́ àìsàn àjà sọ pọ́rọ̀ ọlọ́run Imam ni fahadà sọ̀hìbù bìdìà ẹni bá ṣe yíwọn náà ni tó kò tí sí lórí ìlànà ànábì so kuranu dàrú máa yàn lọ́wọ́ ní agbọ́dọ̀ máa bó ti ṣe jẹ́ ò bá ti yanjú máa yàn ní ìgbàgbọ́ ò bá ti yanjú so abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé islam kó sì mú wa dúró dédé lórí ẹ̀sìn wa abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala èyí tá a wí kọ́lọ̀ kó má ṣe ní balẹ̀ jàbúrú fún wa kó lò ní sábàbí ìtọ́sọ́nà fún wa láyé àti níjà gbẹ̀ǹde alqiyama wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala wa sahabi ìbéèrè.